It's the one thing that can make the world okay. And it doesn't cost nothing, no, you don't even have to ẹ̀yin olùgbọ́ wa ní gbogbo ibi tẹ́tí ń gbọ́ wa tẹ́tí ń gbọ́ lè ṣe rédíò yìí fresh one oh seven point nine nílùú Abẹ́òkúta adúpẹ́bẹ tí dúró tì wá ń lè ṣe rédíò yìí àyẹ̀ ti mọ̀ pa wo ní gbà wo ní gbọ̀wọ́. báwo bá gbáwo ń gbọ̀wọ́. àwa ṣe ó ṣeé ṣe kójú ó fẹ́ ta wo àwo á tẹ́ àwo ó ṣeé ṣe káwo ṣe kíni. ó bójú àwo jẹ́ nìyẹn àwo bójú àwo jẹ́. ìyẹn nípa àwo ò ní lè kọrin ó ṣe Ọlọ́run. tó o bójú wọn ti padà bójú àwo jẹ́ ṣùgbọ́n adúpẹ́ pé wọn ò bójú àwo jẹ́ adúpẹ́ àwo sì ń wo. adúpẹ́ hmm. ẹ torí wíwo báyìí lẹ́nu àwo wo. bẹ́ẹ̀ni. adúpẹ́ o akínyó àtèmi àti Mósè. Hmm. bẹ́ẹ̀ni. èmi làbọrú Mósè làbọyì. bẹ́ẹ̀ni Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ọlọ́run gangan lóruwa tá a fi rú tá a fi yè. bẹ́ẹ̀ni adúpẹ́ pa àpadà yìí olólórin kan sọ pé olúwa ló mú wa bọ̀ ènìyàn sọ pé àpẹ́ ìgbẹ́ tá a sì gbẹ́ ká lè pẹ́ láyé ni. àdópẹ́. torí olúpẹ́ yín ló pẹ́ wa kúrò lọ́wọ́ ibi olúpẹ́ ó pẹ́ wa kúrò lọ́wọ́ ikú òjijì. wọ́n tún ti dé. olúpẹ́ yín ló pẹ́ wa kúrò nínú ìbànújẹ́ mm-hmm. olúpẹ́ yín ló pẹ́ wa lójú pópó ká má bàa lásídẹ́ǹtì. olúpẹ́ náà ló jẹ́ kéèyàn gbàgbé nǹkan kó tún padà. tekbir. Allahu Akbar. <laughs> ó ń lọ. àdópẹ́. ó mm. dáná ó ti jáde láwọn ojúde ìwé ìròyìn wa lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ká bẹ̀rẹ̀ sí ní gbà sí yín lára bí ọmọ ẹ̀gbá ni kó mọ bá yín lára mu bí ọmọ ìbàdàn kẹ́yìn náà wá mọ kó mọ́ra mm. bí ọmọ èkó ẹ̀kọ́ kalẹ̀. ara bàbá báyìí lọmọ ti bá ọgbọ́n mm. ikùn ìyá ẹ̀ ló ti bá ète irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète lẹ́yìn lẹ́yìn ni wọ́n máa tẹ̀lé kádàrá ẹnìkan bímọ ó sọ ní mọ́níyì ẹlòmíì bímọ tiẹ̀ ó sọ ní mọ́níyà mọ́níyà ń bàdàn. tá a bá béèrè lọ́wọ́ ẹni tó sọmọ ẹ̀ ní adé ògún aróhùn wí tá a bá sì tún wádìí dáadáa lọ́wọ́ ẹni tó sọ ọmọ ẹ̀ ní àdìgún a sọ irú ohun tó dì kó tó gún. ẹni tó tún sọ ni adégún náà nǹkan. ìyẹn náà àtún rohun sọ. àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi ń kórè wọlé ǹjẹ́ ire òkè ire ìsàlẹ̀ ire ọ̀tún o ire òsì ire iwájú ire ẹ̀yìn ẹ̀dà gìrìgì kẹ́ ẹ wá mi kàn lónìí o kálukú máa sọ tiẹ̀ ẹnu ẹni la fi ń pe tèmi dire. kí n làlùyọ ní gbogbo ọ̀nà kí n làlùyọ ní gbogbo ọ̀nà. in jesus name we pray. amen torí àmọ́ tẹ tekbir allah akbar ọyá nìjọ ńlẹ àmọ́ bẹ́ẹ̀ fi tọ́nà kó tó di pé wọlé. ọlọ́run náà ni. àdúpẹ́ mm. Vanguard ló kọ kókó àkọ́kọ́ èyí tí wọ́n fi ṣíde láàárọ̀ yìí níbi tí iléeṣẹ́ elépo rọ̀bì lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ti sọ̀rọ̀ pé bó tẹ̀ jẹ́ péjọba àpapọ̀ yòówó ìrànwọ́ orí epo ni ọwọ́ mọ̀ tún sì tẹ àwọn èyí tí wọ́n ń ṣe fàyàwọ́ fẹ̀yìnwó epo lọ sí àwọn ìlú tó wà tá a bá ti kọjá àwọn ẹnubodè wa àwọn orílẹ̀-èdè tí ń bẹ́ ń bẹ̀ wọ́n ní ọwọ́ tún tẹ̀ wọ́n hmm. kí làwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn ẹ ó gbọ́ láìpẹ́. èyí ẹni tó pa á náà ló tún ń pín ṣòwò ayẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu àgbà arúgbó oníṣàngó àgbà òrìṣà ló sọ̀rọ̀ hmm. aláṣẹ tẹ́lẹ̀ nílẹ̀ wa bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ sọ̀rọ̀ wípé owó oṣù táwọn ọmọlẹ́gbọ̀n aṣòfin gbà àtàwọn ẹ̀tọ́ tó tọ́ sí wọn ṣáwọn náà ló yẹ kí wọn ó tún máa dábàá ẹ̀ ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ nínú ìwé ìròyìn the punch. bàbá ọbásanjọ́ àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan míì wọ́n mọ̀ kọrin re wọ́n fi yin bàbá afẹ́ babalọ́lá níbi bàbá yìí ti ń sàmì sí ayẹyẹ ọgọ́ta ọdún èyí tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ agbẹjọ́rò ẹ ó gbọ́ nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. kékeré gan ni kéèrà mọ́ ah, ah. ọ̀nà jìn torí màálù ò tún ní níyì mọ́ bí irin bá ti bọ́ síta ìwé ìròyìn the punch ló kọ ìròyìn míì gàdàgbà tó ní ó dáa bẹ́ẹ̀ iwájú iwájú là bójúgun wọ́n ti fi aláṣẹ Bọ́lá Ahmed Tinubu jẹ alága àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà tètò ọrọ̀ ajé wọn dọ́gba lápá ìwọ̀ oòrùn ECOWAS nínú ìwé ìròyìn the punch ó dá náà ìròyìn eléyìí náà ìròyìn ìjọba àpapọ̀ ni tó wà nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí níbi tó ti sọ wípé ìjọba àpapọ̀ òun mọ̀ ti wọ́ tuurutu lọ sílé ẹjọ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ òye wọn sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí bí wọ́n ní wọ́n ṣe wọ́n wu ìwà rabo kó tabo ìyẹn nínú ìdìbò èyí tá a ṣe kọjá bó o ló ṣe lọ gan Vanguard àti the nation ló kọ́ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ó ti sú mi n ò ṣe mọ́ mo fẹ́ sinmi kì í ṣorin tẹ́ni tó wà lójú agba mi omi gbọ́dọ̀ kọ. Hmm. lòdìfà fún ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè nlc fikùnlukùn lórí ọ̀rọ̀ yíyọwó ìrànwọ́ kúrò nínú àyọwó ìrànwọ́ orí epo subsidy wọn ni àwọn nǹkan tẹ́ ẹlẹ́bùn wá ń kọ́ ṣe é tún bù wá mọ́ ni mm. tó ń pè ní àwọn palliative níṣẹ́ ńlẹ̀ ìwé ìròyìn the punch. ó dáná ìyàwó aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ sókè nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbi tí obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ wípé èmi o èmi ò mẹ́lò èmi ò ti ilé ìjọsìn èyí tó wà nínú ilé ìgbé aláṣẹ torílẹ̀-èdè wa nàìjíríà yẹn aso rock chapel èmi ò ti o ẹ ó gbọ́ Tinubu ò lè yan gbogbo wa sípò hmm. torí orí tó bá máa dádé inú agoro dẹni tí ń wá ọrùn tí ó bá lo èjìgbà lẹ̀kẹ̀ òun náà inú agoro dẹni tí ń wá ìró àti pèlé tí ò wọ́pọ̀ ló yẹ ìyálòdì ọ̀rọ̀ lórí yíyan ni sípò láti ṣèjọba pẹ̀lú Tinubu dandan ni ẹnìkan ni yóò jọba ẹnìkan sì jẹ́ jòyè ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ó dá ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣetán láti gbé pẹrẹgì kaná pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń ṣe tó ń ta omi tí wọ́n ń ṣe omi yálà síbì kan àti síbì kan ni àmọ́ tí wọ́n gba àṣẹ lọ́wọ́ ìjọba ni àjọ àjọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà daily post ló kọ láàárọ̀ yìí. pàṣán tá a fi lé ìṣẹ́ dànù a kì í jẹ́ kó sọnù a kì í sì fi tàfàlà ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó lórílẹ̀‐èdè yìí kégbàǹjarè lórí àwọn ẹ̀tọ́ rẹ̀ kan ẹ̀ ń bá dákẹ́ ni tara ẹ̀ ń bá dákẹ́ bẹ́ẹ̀ ló ń béèrè fún àwọn àgbékalẹ̀ ìlànà fífún ni owó ọ̀yà rẹ̀ ìwé ìròyìn the punch. ó dá gómìnà babangana zulum òun ló jẹ pé ó ti kéde ó sì ti laago ìkìlọ fún gbogbo àwọn tí wọn ń ṣarinṣarin <laughs> ayé òyọmọ nípínlẹ tiwa kó ń kálukú kó tètè sọwé agbẹjẹmọ́wọ́ ní ìpínlẹ̀ Borno látàrí pé wọ́n fẹ́ mójútó ètò ààbò náà ni ọ wọ́n ní kò tún sáàyè fún yẹn mọ́ ẹ ó gbọ́ lójú òpó ròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Punch bákan náà ó du ìròyìn kan tó yọ bọ̀pà sínú ìwé ìròyìn The Punch ló ń tọ́ka rẹ̀ bí gómìnà kan ṣe sọ fún alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ pé lọ́ọ́ ṣe wọ̀ síbì kan wọ́n ní kí ló dé ìpínlẹ̀ kẹ́bí ńlọrọ̀ wọ́n ti wáyè wọ́n ló tẹ̀tẹ̀kùtẹ̀ sórí ẹ̀rọ ayélujára whatsapp status rẹ̀ pé hmm. ó gbé ìwòkuwò síbẹ̀ ah. ẹ̀ńbáàsì wo ìwòkuwò aróròkèrò wọ́n ní lọ́wọ́ yìí kó sì máa jó lamba pa lápá kan nínú ìwé ìròyìn the punch. platform times ló kọ ìròyìn eléyìí níbi tó ti ń pariwo pé irú kí leléyìí gan níbi tí. orògbó ni k1 ló fẹ́ kọ. àrà ah, eléyìí kọjá bẹ́ẹ̀ o. Hmm. obìnrin kan ni wọ́n ló mọ̀ ṣe kí ni ó gún ọkọ rẹ̀ pa lórí ọ̀rọ̀ oúnjẹ alẹ́ kò ṣóúnjẹ alẹ́ kí ni wọ́n ń fà gan lórí oúnjẹ débi pé à ń gúnra ẹni platform times ló kọ́ ẹ ó gbọ́ làárọ̀ yìí. ẹni ń ṣe eré kó máa ṣe lọ ẹni ń ṣèkà ó sàn kó jáwọ́ torí gbogbo ohun tá a bá ṣe ló máa padà wá dìtàn kò sẹ́ni tó kó bàbá ẹ̀ ní padà dé ìgboro hmm. bẹ́ẹ̀ ọdẹ tó gbé àpòkọ́rùn tó yan fanda ní poroko àpò ń bọ̀ wá dun wọn àmúsokọ́ ló ní í ṣe pẹ̀lú kókó ìròyìn gan gàdàgbà bí àwọn ààtò àti àlàkalẹ̀ ṣe lọ pé ọjọ́ ìṣẹ́gun òní gan ni àwọn ètò gbogbo láti fi ṣe ẹ̀yẹ fún olóògbé ọ̀jọ̀gbọ́n ọ̀ṣọ́ máa bẹ̀rẹ̀ ẹ gbọ́ síwájú sí i nínú ìwé ìròyìn the punch. ó dáa kí n fẹlẹ́ ìkádìí kókó lọ́dọ̀ tèmi ní ojú òpó ròyìn platform times jáde láàárọ̀ wọn ni àwọn méjì kan mọ̀ ni tó jẹ́ pé wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ìjọsìn ìyẹn àwọn tí wọ́n jẹ́ bí ọ̀ṣà gangan eh, kankan nílé ìjọsìn ọwọ́ <laughs> máa bà wọ́n lórí pé wọ́n ń gbé oògùn olóró. wọ ibo ah. ah, ilé àdúrà la ilé bàbá mi èyí ah. á ti ṣe tí ẹ̀yin ṣe fẹ́ sọ́ di ibi ìfàfàkùfà. ó lè jẹ́ lè dáàdi ẹ̀kọ́ ló fẹ́ gbé wọ. yìí ṣe lè bàbá fákẹ́yẹ mo yá òun jésù lónìí. ah ngbà tó nílé bàbá ẹ ò la. agboolé tí a gan wọn bí wọn tó bẹ́ẹ̀ kí wọ́n mú gbó ń bẹ̀. lóòótọ́. ah àwa ní discipline. lóòótọ́ discipline pọ̀ jù. àdópẹ́ ẹ̀mú ò mú. ó dà platform times lẹ́wọ̀n ti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yẹn. Hmm. gbóní ká lójú ọjà àbí. ẹ ká lọ sókè lọ́hùn. bẹ́ẹ̀ni. àmọ́ ká tó lọ kíkẹ́ lọmọ ògúnṣínà lórúkọ tèmi tó rẹra Mhm. tá a bá lọ tá a padà dé. òun nìkan kọ́ ló ní ìjánu ó kọ́ ọmọ nìjánu ọmọ mose mm. moses fàkẹ́yẹ ajẹ ìdèbí ẹ ní jẹdé èmi la jẹ ìdèbí ẹ ní jẹdé mo sì tún ń fèdè ṣẹṣọ ètè àṣemọ àwọn tí ò gbọ́ yorùbá moses moses fáwọn tí ò gbọ́ yorùbá mose fáwọn jinlẹ̀ eh, tí a mm, bẹ́ẹ̀ ni àwọn tó dùn à. Ah, eh. <laughs> àníjó. à ń padà bọ̀ níbi ìgbafẹ́ àgbà ìyanu Disneyland mo dé tán báyìí. o ní àǹfààní ìrìnàjò ọ̀fẹ́ lọ síbi ìgbafẹ́ Disneyland nínú àkànṣe oríire Indomie òfa wúrà ìwọ́sà àti ra Indomie olóṣùn àádọ́rin gíráàmù kó o sì wá òfa wúrà nù rẹ̀ jáde lọ sórí ayélujára www.indomie.ng/goldenmagnetpromo láti fi orúkọ sílẹ̀ kó o sì ti àkànṣe nọ́mbà òfa rẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n bá yege nísọ̀rí òfa fàdákà ni wọ́n láǹfààní àti jẹ ojúlówó ẹ̀bùn iyebíye nínú gbogbo àpòọ̀rá Indomie tó bára dandan ni kó o rí ayò eléré Indomie table kan tó o lè dàpọ̀ mọ́ àwọn àkójọ eléré tó o ti ní tẹ́lẹ̀ ètò òfin àti ìlànà wà o ọdún méje nìyí o tiléeṣẹ́ onyx geo services ti ń dẹ̀rìn pẹ̀ kí àwọn oníbàárà nípa gbígbẹ́ bọ́ọ̀ tí ò yọnilẹ́nu pẹ̀lú owó bíntín. ní báyìí ẹjẹ́ àjọ ṣayẹyẹ àyájọ́ ọdún keje iléeṣẹ́ onyx geo services ti ṣe àgbékalẹ̀ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi fáwọn oníbàárà. be a beneficiary of this great offer coming from onyx geo services for you enjoy discount on survey free borehole diagnosis and discount on drilling. iléeṣẹ́ onyx geo services ti sọ̀gbàdẹ̀rọ̀ fún gbogbo èèyàn láwọn lágbègbè tí ìyàwó mi ti ń jẹ wọ́n. àgbọn ẹgbẹ́ omi la ó máa pọn. ẹ̀dínwó ń lọ lọ́wọ́ o. wọ́n á bẹ̀ yẹ ilẹ̀ rẹ wò. fún bọ́ọ̀ gbígbẹ́lẹ̀dínwó. wọ́n á bẹ̀ ṣe àyẹ̀wò bọ́ọ̀ rẹ tí ọ̀yọ́ mi mọ́ lọ́fẹ̀ẹ́. pẹ̀lú àwọn àǹfààní míì tá ò lè kà tán. tètè kọjá lọ sí Onyx Geo Services ní nọ́mbà twenty six Mufab Complex lẹ́gbẹ̀ẹ́ Astra Polaris Microfinance Bank Oníkólóbó Abẹ́òkúta. tètè máa pe Onyx Geo Services sórí zero eight zero six two three four one nine nine three àti zero eight zero six eight nine zero five zero eight three pẹ̀lú Onyx Geo Services peters omi mímu ti dìrọ̀rùn. kí lẹ korúkọ peters yẹn náà scodo peters ẹ pé kí n gbá scodo peters ẹ karú ẹ̀ lẹ́ẹ̀kan sí o. Codron bitters. Codron bitters òun ni ọtí àṣàrò olóore tí gbogbo ènìyàn pariwo lọ́wọ́ báyìí o. jẹ̀dí ló ń ṣèwọ ni ọ̀káyìn tó ń roni gorogo. Codron bitters òun ni kò gbẹlura. akọni ọkùnrin tó ṣòjòjò lójú ogun. Codron bitters ni kò gbẹlura. ikọ̀ oṣù tó ṣe mọ̀nàmọ́ná bíi iná mọ̀nàmọ́ná. Codron bitters òun ni kò gbẹlura. iléeṣẹ́ Sunny Best Drinks International Limited ló gbé Codron bitters jáde o tó wà ní number one Owulewa Avenue Ayẹ̀pẹ̀ Town Ewékòró Local Government Ogun State cigarette ọtí yìí kò sí fẹ́ni tí kò bá ti pọ̀ mọ́dún méjìdínlógún máa mu àmupara àwọn alágbàtà káàkiri jákèjádò ilẹ̀ yìí àti òkè òkun ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one two six three seven three eight two zero zero eight one two six three seven three eight two zero má fọ́ Squadron Peters ni kò gbèlú ra. olùkéde olúwatósìn aládé fún gbogbo iléeṣẹ́ TikTok media concept. padà dé látojú ọjà akànyọjú mm. sọ́jà ni torí ẹ tà ní tà kọ́mẹ́rán kò mí ò tó tà ó yá bẹ̀ ń ò ní ṣìwí agogo níṣìṣọ́ nílé odò kíkẹ́ o bẹ̀rẹ̀ sí ni máa pè kó máa dáhùn. ó dáná inú ìwé ìròyìn punch ni wọn ti kọ́kọ́ pé tí ó ti dá mi lóhùn <laughs> níbi tí ẹnìkan èyí tó jẹ́ adelé ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè wa nàìjíríà adéwálé adéníyì ti sọ̀rọ̀ lánàá wípé àní àwọn ò gbé pẹrẹgì kaná sẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ pé ohun táwọn yàn láàyò ni láti mọ fọ́ ọ̀pá epo kí wọ́n máa mọ jí epo èyí tó jẹ́ torílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n mọ jí sá lọ àti àwọn tó jẹ́ pé àwọn ò tiẹ̀ fọ́pa epo tiwọn ọ̀nà kan àbọ̀nà míì làwọn fi ń lu ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti mọ̀ fi jí epo orílẹ̀-èdè wa nàìjíríà pé àwọn ògbéná wojú wọn ni adéníyì òun ló sọ̀rọ̀ yìí níbi tó ti ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ báyìí làwọn ti rí níbi tí àwọn èèyàn ti jí epo ìyẹn epo pẹntiró orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò ti jí lọ wọn wà mọ́ gbé lọ sí àwọn orílẹ̀-èdè èyí tó múlẹ̀ gbé àwọn ẹnubodè lórílẹ̀-èdè wa nàìjíríà wípé lọ́wọ́ yìí o làwọn mọ̀ ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ míì èyí táwọn ò fi ó sì ó ń bá àwọn àjọ elépo rọ̀bì lórílẹ̀‐èdè wa nàìjíríà bí ó ti ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ní ọjọ́ ajé yìí tó kọjá yìí pé ní ìgbà táwọn bẹ̀rẹ̀ sí àwọn lẹ́nubodè èyí tó kọ̀gùn sí orílẹ̀‐èdè cameroon lórílẹ̀‐èdè wa nàìjíríà ń bi làwọn mọ̀ ti já epo ìyẹn ẹgbẹ̀lẹ́gbẹ̀ lítà epo làwọn ti já gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń jí gbé sá lọ táwọn sì ti ní pẹ̀lú bí ó ti rí yìí àwọn ò dẹ̀rọ kí irú rẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà punch ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ mú kẹ̀kà ń bẹ̀. àìpérí tó ń pa bàbá tó ń pàyà tó tún fọ ọmọ lójú bá a bá perú ẹ̀ kò léèwọ̀ hmm. ló dífá fún ọ̀rọ̀ tó jáde lẹ́nu aláṣẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ torí ọ̀rọ̀ tí àgbàlagbà bá ń rí lórí ìjókòó bọ́mọ ìkéré bá gbin gàgàrà ó lè má rè bàbá olóyè olùṣègùn ọbásanjọ́ kọminú púpọ̀ wípé àwọn tó yẹ kó ṣàtúnṣe àgbéǹde òfin orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ètò ìṣàkóso ìjọba àwarawa náà ló tún dojú ẹ̀ bolẹ̀ bàbá olóyè olùṣègùn ọbásanjọ́ tọ́ka rẹ̀ pé ìwọ̀sí sófin orílẹ̀-èdè yìí mà tiẹ̀ pọ̀ àti ìfojú òfin gbolẹ̀ bó ti ṣe jẹ́ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tá a yàn sípò gẹ́gẹ́ bí aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àwọn náà ni wọ́n tún jókòó ṣẹ́gègélé iye tí ó mọ̀ wọlé sápò wọn owó oṣù àtàwọn àjẹmọ́nú gbogbo tí wọ́n á máa gbà tó sì jẹ́ pé àwọn àjọ ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tó wà fún ààtò ìlànà àti ìpawówọlé nílẹ̀ nàìjíríà lábẹ́ ètò ìṣàkóso nírú ohun bẹ́ẹ̀ tọ́sí ló yẹ kí wọ́n máa pète àwọn nǹkan tó ní èlò ló yẹ ká fún láńgbájá torí ìròyìn adùn tó wà nínú òkété kò tọ́ sẹ́nu oníkòyí ìròyìn yẹn pọ̀ jàràn bẹ́ẹ̀ bá tọpasẹ̀ ẹ̀ kàn kò gbòó nínú ìwé ìròyìn the punch. Vanguard ló kọ ìròyìn eléyìí níbi tó ti sọ wípé àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lórílẹ̀‐èdè wa nàìjíríà òun ló jẹ́ kó mọ̀ ti bẹ̀rẹ̀ sí gbóríyìn ìyẹn fún ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ifáfitì èyí tí afẹ́ babalọ́lá yunifásitì ti ń bẹ ní ìlú adó èkìtì ní ìpínlẹ̀ èkìtì lọ́hùn-ún náà mọ́ ni ìyẹn olóyè àfẹ babalọla san lórí bí ó ti kópa takuntakun tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ka ètò ìdájọ́ àti ìgbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi bàbá ọ̀hún bí ó ti ń sàmì sí ayẹyẹ ọgọ́ta ọdún èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí gbẹjọ́rò lórílẹ̀ wa nàìjíríà ẹni tó wá jẹ́ aláṣẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà bàbá olúṣẹ́gun ọbásanjọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣàpèjúwe bàbá àfẹ babalọla gẹ́gẹ́ bí èèkàn èyí tó ń rí sí ìdàgbàsókè orílẹ̀ wa nàìjíríà nàìjíríà pàápàá ẹ̀ka ti àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ipasẹ̀ rẹ̀ lẹ́nikẹ́ni ò sì lè parẹ́ ìyẹn nínú ètò agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ aláṣẹ tẹ́lẹ̀ ọ̀hún ló ní ọ̀wọ́n rántí ní ìgbà tí àwọn yan bàbá afẹ́ babalọ́la gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àti alága ìgbìmọ̀ ìṣàkóso ìyẹn ti ilé ẹ̀kọ́ gíga ti fáfitì ti ìpínlẹ̀ èkó ó ní nígbà náà pé bàbá Afẹ́ Babalọ́lá wọ́n mọ̀ lo àwọn ọgbọ́n àtinúdá àti iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ìrírí gẹ́gẹ́ bí aṣíwájú rere wọ́n lò nílé ẹ̀kọ́ ọ̀hún tó sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ mú àmì ẹ̀yẹ nílé ẹ̀kọ́ ọ̀hún gbà ní ìgbà náà ó tún wá tẹ̀síwájú pé tẹ́ ẹ bá ní èèyàn bá fẹ́ júwe bàbá Afẹ́ Babalọ́lá kéèyàn júwe gẹ́gẹ́ bí ọkùnrin èyí tó mú iṣẹ́ rẹ̀ lókùnkúndùn ọkùnrin tó fẹ́ràn láti mọ ṣe ìrànwọ́ fún àwọn èèyàn ọkùnrin tó fẹ́ràn láti mọ gbé àwọn èèyàn dìde ọkùnrin èyí tó fẹ́ràn láti rí pé ọ̀hún dàgbàsókè pàápàá ẹ̀ka ibi èyí tí wọ́n yàn láàyò ìyẹn ti agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀rọ̀ yẹn pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ àpò èèyàn gan sì pọ̀ èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí gbóríyìn fún bàbá yìí ẹ mú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí kẹ́ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. à ń kọ́lé fẹ́yẹlé nílé ẹyẹ tí ò wúlò fún nǹkan kan ń bínú lóko hmm. lódìfá fún ohun tí alága pátá fún ẹgbẹ́ òṣèlú apc lórílẹ̀‐èdè yìí aṣòfin àgbà abdullahi adamu fi ṣọwọ́ sí gbogbo àwọn èèkàn kògbò nínú ẹgbẹ́ òṣèlú apc níbẹ̀ ló ti tọ́ka rẹ̀ pé ìka tó bá tọ́ símú la máa fi rin mú gbogbo ẹ̀yin tẹ̀ ń retí wípé aláṣẹ orílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu máa yan yín sípò ẹ̀ dipò kan mú láti tukọ̀ nínú ètò ìṣàkóso ó ṣeé kí wọ́n ó pín in kó má kàn yín torí bí ò bá nídìí babaláwo kan ò ní jẹ́ àmúsà ní títẹ̀síwájú ọ̀rọ̀ ò ní gbogbo wa kọ́ la lè jẹ́ ọba gbogbo wa kọ́ la sì lè jẹ́ jòyè bẹ́ẹ̀ nìkan bá gbé adé sórí àwọn kan sì sọ́run ìlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ làwọn kan wà tí wọ́n gbọ́dọ̀ máa ń lo fìlà àti gèlè tó ń ti òṣùká àwọn yẹn láràlú bí gbogbo wa bá sọ pé a fẹ́ jẹ́ ọba ta ni ó mọ̀ ṣe kábíyèsí fọba bá a bá sì fẹ́ jẹ́ ìjòyè ta ni ó kì ní kara olè nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ ó ní àwọn kan wà tí wọ́n ti ń fojú sọ́nà pé aláṣẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ fi wá sípò alákòóso lórílẹ̀‐èdè yìí àwọn míì wọ́n ti ń wá ipò pé àwa gbọ́dọ̀ wà láwọn ipò kan bí ipò olùdámọ̀ràn pàtàkì tàbí kó fi wá jẹ olórí láwọn iléeṣẹ́ ẹ̀ka àti àjọ tó jẹ́ ti ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni oyè baálẹ̀ bá tọ́ sí ní ká fi jẹ baálẹ̀ kílùú ó lè rójú ìwé ìròyìn The Punch ló kọ bẹ́ẹ̀ ó dá Vanguard ló kọ eléyìí ìròyìn ẹgbẹ́ òṣèlú PDP àti ẹni tó jẹ́ ọmọ òye wọn sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn nínú ìdìbò tá a ṣe kọjá ni o níbi tó ti sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ ajé àná òun ni wọ́n ti wọ́ ẹni tó jẹ́ ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò sí ipò gómìnà èyí tá a ṣe kọjá Ládi Adébùtú àti àwọn mẹ́sàn-án míì lọ tó fìkalẹ̀ sí ìlú Abẹ́òkúta o látàrí pé wọ́n fi ẹ̀sùn kọ̀wọ́ pé wọ́n ta ìbò wọ́n sì ra ìbò nínú ètò ìdìbò yìí tá a ṣe kọjá Adébútú èyí tó jẹ́ pé wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ bó ti jẹ́ pé kò sí nílé òun ló jẹ́ pé ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ní oṣù kẹrin ọdún tá a wà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress látọwọ́ ẹni tó jẹ́ alága wọn ní ìpínlẹ̀ Ògùn olóyè Yẹmí Sànúsí ló ti kọ ìwé ẹ̀sùn lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì fi ẹ̀sùn kàn wọ́n èyí tó jẹ́ pé ó gbégbá ọ̀nà ti ìdógbégbá àwọn tí wọ́n ń ṣe ìwádìí tí wọ́n jẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣe ìwádìí sí àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan èyí tí ó wà ní eléwéran nílùú Abẹ́òkúta wa ń bí wípé níṣe ni ọmọye lábẹ́ gbóṣèlú PDP wọ́n tàbò wọ́n sì ràbò nínú ètò ìdìbò èyí tí wọ́n ṣe kọjá wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn tí ìjọba àpapọ̀ èyí tí wọ́n gba àmọ̀ràn àti èròǹgbà ti àjọ DPP lórí ẹjọ́ ọ̀hún òun ni wọ́n ti ní ó dà ọ́ àti Ládi Adébùtú àtàwọn mẹ́sàn-án míì èyí tí wọ́n fẹ̀sùn kàn òun ní ilé ẹjọ́ ya wọ́n ní bẹ́ẹ̀ kẹ́ wọ́n ti sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí bẹ̀ ìjọ yẹn ni wọ́n kọ́kọ́ sùn sí o kó tó di wípé wọ́n tún wá gbọ́ ìgbẹ́jọ́ ọ̀hún wọ́n sì gbọ́ lẹ́yìn eléyìí gangan ló wáá jẹ́ wípé tí àjọ DPP ti mú èròǹgbà tiwọn wá òun ní ilé ẹjọ́ wá ní lánàá alánàá yìí o Ṣẹ̀ríládé Adébùtú èyí tí ò sí ní ilé ẹjọ́ tí wọ́n rìnrìn àjò àti ẹnì kejì ìkẹta ìkẹrin ìkarùn àti ìkẹwàá tó jẹ́ pé àwọn wà nílé ẹjọ́ Ògúnbọ́nà Ahmed Tìámíù Walid Eégúnṣọlá Owólabí Sọ́ni Adéjọkẹ́ àti Malik àgbègbè wọn wà nílé ẹjọ́ ibẹ̀ ń gbogbo wọn ti ní olúwa mi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan àwa yìí àwa ò jẹ̀bi gbogbo ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wá ọ tó sì jẹ́ pé ilé ẹjọ́ ní ńgbà ẹ ti ní ẹ jẹ̀bi ẹ̀sùn yìí ẹ jẹ́ ká ṣe gba onídùúró wọn ná tí wọ́n sì wọ́n mọ̀ gbalé tí wọ́n mọ̀ gbalé wa jẹjọ́ hmm. eléyìí ṣẹlẹ̀ ní àná nílé ẹjọ́ gíga yìí tó fìkàlẹ̀ sílùú Abẹ́òkúta ìwé ìròyìn Vanguard ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀ mọ̀ torí ròyìn yẹn ṣìkùn hmm, àwọn àlékà ó gùn jàǹrà bẹ́ẹ̀ ni bóyá bá tọ odò kọjá bó ṣe yẹ èèyàn ó pàdé olú odò. tó bá pàdé olú odò ńkọ́. ó ṣeé ṣe kó gbèyàn lọ sàlẹ̀ odò. téèyàn bá dé sàlẹ̀ odò. torí olódò yìí ló mojú iyán olú odò ló mọ̀rin odò. mọ́ra sí. kéèyàn máa ṣòdodo. <laughs> ẹ wo bá a bá ń ṣáájú banjo kí banjo náà ò ṣáájú ara ẹ̀ à ń bọ̀ náà ẹja sáré dojú ọjà ìròyìn kan rèé tó fẹ̀jú kẹ̀kẹ́ ó ń bọ̀ ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣe ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopl ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú òkín o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrú kò jẹ́ tèmi. eléèrè dáadáa. láì sí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì gbòógì mustif capsule. wọ́n ní e lura. kára yín wà pa ah ò ṣe rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbára àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè Adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítáyọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 081 six nine four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. Ah, ah, guy where una dey see all this airtime credit and data buy for this cashless weather? omo na small thing na dem no dey call me bobo digital for nothing when that cash dey my hand o or e no dey o na so i just dey buy airtime credit and data straight from my bank account o thanks to glo etop up. ah the same glo etop up? yes na easy top up directly from my bank account no stress no wahala. Eh So, you mean say person no need worry about not having cash? At all, at all. Eh? If you not get cash, you not get wahala. You are welcome to cashless recharge on the go, anytime, anywhere. Buy data and airtime directly from your bank account with Glow eTop Up. It is easy, quick, and available on your mobile apps, ATMs, websites, leading retailers, and Glow World shops. Or download Glow Cafe app to top up or dial star 777 hash. Glow Limited. ọdún méje nìyí o iléeṣẹ́ Onyx Geo ti ń dẹ̀rẹ́ pẹ̀ kí àwọn oníbàárà nípa gbígbẹ́ bọ́ọ̀ tí ò yọnilẹ́nu pẹ̀lú owó píntín. ní báyìí ẹ jẹ́ ṣayẹyẹ àyájọ́ ọdún keje iléeṣẹ́ Onyx Geo ti ṣe àgbékalẹ̀ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi fáwọn oníbàárà. Be a beneficiary of this great offer coming from Onyx Geo Services for you. Enjoy discount on survey, free borehole diagnosis and discount on drilling. iléeṣẹ́ Onyx Geo Services ti sọ̀gbàdẹ̀rọ̀ fún gbogbo èèyàn láwọn agbègbè tíyàwó mi àgbọn ẹgbẹ́ omi la ó máa pọn. ẹ̀dínwó ń lọ lọ́wọ́ o. wọ́n á bẹ̀ yẹ ilẹ̀ rẹ wò fún bọ́ọ̀ gbígbẹ́lẹ̀dínwó. wọ́n á bẹ̀ ṣe àyẹ̀wò bọ́ọ̀ rẹ tí ọ̀yọ́ mi mọ́ lọ́fẹ̀ẹ́. pẹ̀lú àwọn àǹfààní míì tá ò lè kà tán. tètè kọjá lọ sí Onyx Geo Services ní nọ́mbà twenty six Mufab Complex lẹ́gbẹ̀ẹ́ Astra Polaris Microfinance Bank Oníkólóbó Abẹ́òkúta. tètè máa pe Onyx Geo Services sórí zero eight zero six two three four one nine nine three àti zero eight zero six eight nine zero five zero eight three pẹ̀lú Onyx Geo Services omi mímu ti dìrọ̀rùn. 哎呀！ Yes, the 71st annual convention of the Redeemed Christian Church of God 2023 is here. Bẹ́ẹ̀ni o, ìpàgọ́ ìjọ ìràpadà ìkọkànléláàádọ́rin ti kò. The Redeemed Christian Church of God tún ti kò with the theme Beyond Expectations. Ohun tó tayọ ìfojúsọ́nà bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ keje sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún yìí. Date Monday seventh to Sunday thirteenth August 2023. Venue Redemption City of God kilometre forty-six Lagos Ibadan Expressway. Ilẹ̀ ìpàgọ́ Redeemed lọ́jọ́ ọ̀nà Ìbàdàn sílùú Èkó ló ti máa wáyé o. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé ló máa darapọ̀ mọ́ pásítọ̀ ea adébóyè láti jọ mínísítà. ìyanu àṣẹlẹ̀ plan and prepare to attend. bàbá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí tá à ń gbàdúrà kọrin ẹ̀mí ohun rere tí ayé ti lérò pé a lè ṣe a ó ṣe jù bẹ́ẹ̀ lọ. come and receive your supernatural touch our testimony is sure in Jesus name be there. announcer RCCG Ọ̀yọ́ province eight Fẹ́lẹ́lẹ̀ region forty two Ìbàdàn. kọrin ni o kàn ròyìn. mò ń kọrin ni eh. mò ń kọrin. ò ń kọrin. mò ń kọrin gan mo sì ń kọrin gan. ó dàá fi ròyìn kúnrin gbà yẹn. Eh. látọjú ọjà a padà dé a gbọ́ wípé ẹ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ yóò mọ jọ́ ni kò ní lè dà bẹ́ẹ̀ mm, mm, mm, torí orí adífá ò ní jọta dẹ́mu. kò jọra wọn rárá. ẹ lè máa forí olólàjù wétí eku nínú ilé ó yàtọ̀ síra wọn. it is enjoyable. pákó ṣọ̀gá páálí ẹ má fi wéra wọn awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè ṣe bó bá kan tòrò àtàrí obìnrin ò gbẹ̀rù awo ẹ filẹ̀ bẹ́ẹ̀ fresh one zero seven point nine lábẹ́ òkúta ẹ má lè fẹ́ bá a dọ́gba o kẹ má bàa lọ rẹni tí ó ga ẹsẹ̀ àti rin kẹ má lọ ṣe ń tan kọ̀ǹkọ̀ tó bá kéré fò. ìròyìn míì tọ́wọ́ mi bà nìyí gàdàgbà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìròyìn bó ṣe gbé mi pa ńṣe ló gbé mi balẹ̀ gùdẹ̀ sínú ìwé ìròyìn the punch ibẹ̀ ni mo gẹ̀gùn sí bígunugun ti ń gẹ̀gùn tẹ̀bọ̀ ohun tó mú omi ìrèké tó fi kan lẹ́nu olú igbó gbọ́dọ̀ wíjọ́ ohun tó fa òtútù fẹjà lálẹ́ odò olú odò gbọ́dọ̀ sọ tẹnu ẹ̀ ló yá mú kí ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó lórílẹ̀‐èdè yìí ké sí ìjọba àpapọ̀ wípé ìbò lẹ bọ́rọ̀ wa dé àwọn àsọtì ọ̀rọ̀ àsọyépọ̀ àdéhùn gbogbo tá a ní lórí àwọn àlàkalẹ̀ àti ìlànà ìsan owó oṣù ìyẹn salary structure èyí tá a ti ń pète rẹ̀ láti àtẹ̀yìnwá ó yà olúgbé kó gbé e síwájú yín ẹ bẹ̀rẹ̀ sí ní fi ojú ọ̀tọ̀ tá a múwe fi ń wo ọ̀rọ̀ ohun tí ń ṣeni náà ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni wọ́n ń digbá dagbọ̀n wọ́n ń kógun kógun onídàǹpara ń ṣàbàtà lọ̀rọ̀ dà lọ́jọ́ tí wọ́n ṣígun lóde ìwéré ilé nínú ọ̀rọ̀ kan èyí tó jáde àtẹ̀jáde ọ̀hún sọ di mímọ̀ wípé ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó náà àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn láti máa tọpinpin àti àgbéró àgbéǹde gbogbo ìgbáyégbádùn ẹgbẹ́ ọ̀hún ló ṣe àná lé àwọn ọ̀rọ̀ yìí bíi ti mágùn kọ́ wípé ẹ ń bá dákẹ́ ń tara ẹ̀ bá dákẹ́ ẹ mọ́ gbàgbé wa tolé olúrán ló ní ẹ máa rántí wa ẹ lọ wòwé ìròyìn the punch kẹ́ ẹ wò kúlẹ̀kúlẹ̀ ìròyìn ọ̀dà náà káàbọ̀. kúlẹ̀ hmm? <laughs> o. Mhm. ìròyìn tó kàn lọ́wọ́ mi babangana zulum gómìnà ìyẹn ti ìpínlẹ̀ borno òun ló mọ̀ sọ ìròyìn yìí níbi tó ti ní ó ti dẹ̀ṣẹ̀ kódà ó ti dèèwọ̀ ni o ìyẹn fún ẹnikẹ́ni èyí tó bá pera rẹ̀ ń ṣarinṣarin ah. ní ìpínlẹ̀ ọ̀hún pé kó bẹ̀rẹ̀ sí í ṣarin. ìgbà èèwọ̀ ah. ẹnìkan kì í sì fi mú mi èèwọ̀ la pè léèwọ̀. èèwọ̀ ni wọn ló ti dèèwọ̀ báyìí kódà wọn gómìnà ti sọ̀rọ̀ wípé àníṣe àṣẹ èyí tó jẹ́ wípé yóò wà níbikíbi òun làwọn ó buwọ́lù báyìí tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti rí wọn ẹ fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ Zulum òun ló sọ ilé yìí di mímọ̀ lẹ́yìn tó jẹ́ wípé ó rí àwọn ṣarinṣarin kan èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣarin tó sì jẹ́ pé àwọn dúkìá tó jẹ́ dúkìá ìjọba ibẹ̀ wọ́n ti lọ rè mọ́ ṣarin níbẹ̀ ibi tí ìjọba ti ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n wà láwọn ń ṣarin o gbogbo ohun tó wúlò fún tí wọ́n ń lò lọ́wọ́ yẹn òun ni wọ́n ṣà gbogbo ẹ̀ kúrò ó ti wà ní pẹ̀lú ohun tẹ́ ẹ ṣe yìí kẹ́nikẹ́ni mọ̀ tó dọ́rọ̀ rẹ̀ wò láṣàmọ́ ni ó ní gbogbo tẹ́ ẹ̀ ń rìn yẹn dúkìá ìjọba ni kì í ṣe pókọ̀ wà lásán òkè ó dẹ̀ wo gbogbo àwọn iná gbòòrò street light àtàwọn nǹkan míì èyí tó jẹ́ wípé ìjọba ò fi kọ àpélé pé ibi báyìí níbi báyìí o òun báyìí lẹ́sẹ̀ o gbogbo ẹ̀ pátá òun ni wọ́n ti ń dọ́gbọ́n tí wọ́n lọ rè ń ṣà tó bá ti rí pé ojú pa fèrè pé a lè mọ tẹ̀síwájú láti jẹ́ kí eléyìí kó mọ ṣẹlẹ̀ lọ nítorí pé ó ń pa ìjọba lára pé láìpẹ́ láì jìnà ẹ rí òfin ẹ̀ èyí tá a fi léde ni o gómìnà tún wá sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣarinṣarin yìí náà ló jẹ́ ibi tí ò yẹ kí wọ́n dé lọ ṣarin wọ́n ti lọ ṣarin ẹlòmíì ò lọ síbò àwọn àwọn bíi tó jẹ́ aṣálẹ̀ àwọn ibi tó jẹ́ agijù wọ́n lọ́ mọ̀ ṣàǹkàn bẹ̀ tí wọ́n sì ti kó sọ́wọ́ àwọn agbésùmọ̀mí léyìí tó jẹ́ kí wọ́n dẹ̀mí ara wọn légbodò torí náà ẹ ó ti ẹ̀wọ̀n kó o ṣe àbó òfẹ́ jáwọ́ ó ti di òfin báyìí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dánwò mọ́ Daily Post ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀mú kẹ̀kà ń bẹ̀. ẹni sá aṣọ àṣírí ẹ̀ síta ló fẹ́ kí gbogbo èèyàn wá pé wo ohun tí òun bò ló dífá fún ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ lọ́jọ́ ajé àná wípé òun fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ta ló wà lábẹ́ ẹ̀kú tí ń jára ọ̀run lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àti ipò tí ìlera àìlera rẹ̀ wà lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú PDP sọ ṣáájú wípé òun fẹ́ kí ìjọba bọ́ sí gbangba ní gbangba ìta lójú gbogbo èèyàn ní gbangba wálíà láti wá ṣàlàyé kí lohun tó ń ṣẹlẹ̀ sí gómìnà Rotimi Akeredolu yàtọ̀ sí kí wọ́n máa pe ajá lọ́bọ tàbí kí wọ́n máa fi ẹ̀kọ́ tan náà torí pé ilẹ̀ ti mọ́ afẹ́fẹ́ ti fẹ́ inú ẹ̀ kan sì ti padà láyè torí adìyẹ ti gbọ̀nyẹ́ pòpò adìyẹ òpègbè iye ẹ̀ ti sọ nínú àtẹ̀jáde láti fèsì sí ìwé kan jẹ́ tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ondo kọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo lọ́jọ́ ajé àná wípé ẹ wá àsìkò tí mò ń lò lọ́wọ́ báyìí fún ìtọ́jú ara mi kò tó ẹ fún mi ní sáàsì kí n lè fi bójútó ara mi dáadáa torí ipò àìlera tí àgọ́ ara òun wà èyí ló mú kí ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ torí gbogbo ara jákọ́ ló lè gbà á kórégún gbàgede kó lóun ò ní gbó ìwé ìròyìn The Punch ló sì kọ bẹ́ẹ̀ ó dá punch náà ló kọ ìròyìn eléyìí níbi tí ìyàwó aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà arábìnrin olúrẹ̀mí tinubu ló ti bẹnu àtẹ́ lu ìròyìn kan àbí ọ̀rọ̀ òfegè kan tó ń lọ káàkiri pé ọtí ti ilé ìjọsìn tó wà nínú ilé ìgbé aláṣẹ ó mọ̀ ti tì pa ìyẹn aso rock chapel arábìnrin tinubu tó ti fìgbà kan rí jẹ́ eh, aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ pé gbogbo ìròyìn tí wọ́n ń gbé kiri ló jẹ́ irọ́ èyí tó yàtọ̀ sóòótọ́ nítorí pé àwọn ìsìn àárín ọ̀sẹ̀ mọ̀ ni wọ́n mọ̀ sí ń ṣe ní ilé ìjọsìn yìí e, eléyìí wáyé látàrí ọ̀rọ̀ kan èyí tí ẹnìkan tó lọ fi sí orí ìkànnì abẹ́yẹfò rẹ̀ tí ó ń jẹ́ at Veronica Naomi níbi tó ti fẹ̀sùn kan ìyàwó aláṣẹ wípé wọ́n mọ̀ tí ilé ìjọsìn yẹn pa ibẹ̀ ló tún ti wá tẹ̀síwájú wípé nítorí pé àwọn kan wà tí wọ́n ń ṣàtìlẹ́yìn ìyẹn fún aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìyàwó aláṣẹ fi ti ilé ìjọsìn yẹn pa àmọ́ nínú àtẹ̀jáde kan èyí tó jẹ́ tí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn fún ìyàwó aláṣẹ lórí ìròyìn Bùsọ́lá Kúkọ̀yé èyí tó mọ̀ fi léde pé ó ti dé tí ìgbọ́ wa wípé àwọn kan ni wọ́n ń gbepò yìí ẹnu pé ìyàwó aláṣẹ ti ti ilé ìjọsìn tó ń bẹ nínú ilé ìgbé aláṣẹ ọdún ti tẹ̀ pa ìyẹn sẹ́ni Olúrẹ̀mí Tinubu OONCON ibẹ̀ wọ́n ti wá tẹ̀síwájú pé irọ́ tó yàtọ̀ sí òótọ́ ni o nítorí pé wọ́n sì ń ṣe ìsìn àárín ọ̀sẹ̀ ní àwọn ilé ìjọsìn yìí lóòótọ́ ẹni tó jẹ́ olórí ilé ìjọsìn ọ̀hún ló jẹ́ pé ó ti lọ tó sì jẹ́ wípé ẹni tó bá jẹ́ aláṣẹ tuntun ni ó yan ẹlòmíì èyí tí yóò jẹ́ olórí wọn níbẹ̀ bẹ́ẹ̀ kẹ̀ ni aláṣẹ sì ń dúró láti lè fi ronú dáadáa ẹni tó tọ́ láti lè wà ń bẹ̀ ni àmọ́ gbogbo ìsìn àárín ọ̀sẹ̀ òun ni wọ́n ń ṣe ń bẹ̀ ẹ mọ̀ gbé irọ́ èyí tó yàtọ̀ sí òótọ́ ẹ mọ̀ tìtorí pé fẹ́ pàjá ẹ mọ̀ tìtorí pé fẹ́ pàjá kẹwàá máa sọ lórúkọ burúkú kí ló ah. dènà hmm. irọ́ ni. èèwọ̀ tí ẹ ní ìyàwó àjànà ò nìṣó hmm. ńlẹ jẹ́ kí èmi náà mélé yìí kí n sáré ṣàn mọ́ ní pápápá ẹni gbé ẹja sí gbangba ìta tó lọ́jà lọ́jà nílé tí wọ́n ti ń sin ajá àti ológìní ló fira ìtafàlà ló dífá fún ìròyìn tọ́wọ́ mi bà bí àwọn ìgbìmọ̀ tó ń ṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP ti ṣe fi èsì ọ̀rọ̀ padà pé wo ọ̀tọ̀ láàyè tiẹ̀ a sì ń padà bọ̀ wá fèsì sọ̀rọ̀ ọ̀rọ̀ kan tí wọ́n ló jáde lẹ́nu gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkìtì gómìnà ayọ̀délé fáyọ̀ṣe tó ń sọ gbangba ní gbangba wálíà pé ẹ wò mí ẹ wò mí mo ṣiṣẹ́ tako adíje sípò àṣẹ ni lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp mo sì lọ ṣiṣẹ́ fún adíje sípò àṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc ìyẹn bàbá bọ́lá ahmed tinubu yọkọlúyọkọlú ìròyìn yẹn ló mú kí ẹgbẹ́ òṣèlú PDP fèsì ọ̀rọ̀ padà pé ó bọ́ sí gbangba wálíà ó tún sọ bẹ́ẹ̀ ìyẹn ni pé ó tún lè sọ lólókòdoro ó dà irú ọ̀rọ̀ tó sọ náà àti èsì sírú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tá a gbà láti ṣán kóńkó yà mọ́ látàrí torí Fáyọ̀sé gbọ́dọ̀ jẹ́yàn ẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ ìròyìn ló kọ́ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí òǹkọ́ ti ṣe kọ òǹkà ló ń kà láṣà kíkẹ́ tó ń gbé ìròyìn kalẹ̀ torí kíkẹ́ lọ́mọ àti jùmọ̀kẹ́ mm. tó fira ẹ̀ sáàyè kíkẹ́ làákẹ́ mm-hmm. ìwé ìròyìn the punch ló kọ ọ́ bẹ́ẹ̀. ó dá mm. ìròyìn eléyìí náà ló ń pariwo àràfà <laughs> kò sí mọ́sí ọ̀rọ̀ kí mọ́sí ló wá àràfà lálọ́bọ̀ ṣé o mọ àwọn tó lọ sí. èmi náà lọ. ìwọ kẹ. Ah, ah ṣé ti pé mi ò tí ì ráyè fi eyín mẹ́ka mi sẹ́nu. ọgọ́mọ̀ tó lọ jẹ́ ká lọ gba jalami àti kìnìún. governor's office la máa lọ àbáyálé list wọn wà nbẹ tàbá dé ministry of eh, arafa wọn á gbé olùkọjá àwọn tracy wọn kẹ. ẹ wọn ni wọn mọ wọlé látòní lọ jẹ àlọpọlọ wọn. wọn á dé láyọ̀ àmín ẹfà blessing àgbẹ̀bùn láyọ̀ àmín nìṣó lókè. à ń padà wá. o ní àǹfààní ìrìnàjò ọ̀fẹ́ lọ síbi ìgbafẹ́ Disneyland nínú àkànṣe oríire Indomie òfa wúrà ìwọ́sà àti ra Indomie olóṣùn àádọ́rin gíráàmù kó o sì wá òfa wúrà nù rẹ̀ jáde lọ sórí ayélujára www.indomie.ng/goldenmagnetpromo láti fi orúkọ sílẹ̀ kó o sì ti àkànṣe nọ́mbà òfa rẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n bá yege nísọ̀rí òfa fàdákà ni wọ́n láǹfààní àti jẹ ojúlówó ẹ̀bùn iyebíye nínú gbogbo àpòrá Indomie tó bára dandan ni kó o rí ayò o lè dàpọ̀ mọ́ àwọn àkójọ eléré tó o kúrò la fẹ́ kọ́ nípa ẹ̀ lónìí ẹ̀bùn ń bẹ o fẹ́ni tó bá gba ìbéèrè yẹn dáadáa ó yá ọ̀gbẹ́ni adéwálé ọlásùnkànmí fi mílíọ̀nù mẹ́sàn-án àti ọgọ́rùn-ún mẹ́ta náírà kọ́ three bedroom flat ọgọ́rùn-ún mẹ́rin náírà làwọn tó ya ilé náà gbé ń san lọ́dọọdún ó dà ọdún mélòó gan ni wọ́n máa fi ya ilé náà gbé kówó tán fi kọ́lé náà tó pé ṣàárẹ̀ ni tó gbà. twenty three years and three months. bí o bá ṣe pé èmi dípò three million tí wọ́n ń one point five million lẹ́ máa rà báyìí King City ládojúkọ alámọ̀lá barracks randa Abẹ́òkúta lẹ́ máa rà báyìí ní two million naira dípò four million naira bákan náà NITC wà sẹ́mi seven point five million lẹ́ máa rà dípò fifteen million naira owó ìlàjì púlọ̀tì lẹ́ máa fi ra odidi kan ó pé zero eight zero ninety two ninety four forty eight forty eight July twenty lànfààní yìí máa wá sópin o orúkọ mi ni yèyélúà tóyìn adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ. monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe ń gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus. kí lè léyìí ẹja sàn. àtàlọ́wọ́ ah, kan gbọ́gbẹ́ ti tọ́kí tí mo ṣe sínú abẹ́jẹ́ kọ́ báyìí. àbá mi ẹ ti dé mi ah. àwọn bá sì mi lọ́wọ́ kí mi lè èyí dẹ́wọ̀ pé kí n fi ṣe àwọn lálejò. Ah, ó fẹ́ jẹ́ ti tọ́kí mi ṣe wọ́n lálejò inú ọmọ kò fẹ́ lálejò kí lọ́jọ́ tó sọ fún mi kí n bẹ lọ sọ́dọ̀ ọmọdé ìyẹn lẹ́jà kọ́ rúùmù kí lọ bẹ ọjà ìjà ń bẹ̀ ọdọ́ rẹ̀ kò sí jìnnà. àyàrá bọ̀ lẹ́gbẹ̀ẹ́ o madès ìyẹlẹ́jà court road níbi ìtòrí ẹ̀yin alára títà ẹ̀yin onínáwó ẹ̀yin ìyàwó létòmọ̀gà dídùn ṣe fọkọ máa bọ̀ wá kólọ́pọ̀ yanturu àwọn ẹja bíi crocker titus kote turkey chicken giza àti ìgbín mọ́tò wà láti bá yín kúlé ibi tẹ́ ẹ sí a ní ìtòrí opposite ogunat factory ẹ lè pè wá sórí zero eight one three seven one eight one seven zero five tàbí zero eight one six zero eight two eight zero six eight market coach room kò sẹ́lẹ̀gbẹ́. àjẹbí àjẹbí àjẹbí àjẹbí àjẹbí. ó ń lọ. iwájú ló ń lọ. àjẹbí ah, ti gbára mi dé o. ọ̀pọ̀ àwọn oògùn wa ti wà ní ẹ̀kún. àwọn oògùn wa ti magic powder. àjẹbí trado medical company limited ọgbọ́n gorí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. àwọn oògùn òbílẹ̀ ilé iṣẹ́ àjẹbí tẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Apata pìtì apìtì pata. Ó le koko. Bákan náà ni Báṣkìọ́ jẹ̀dí. Oògùn tí ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi Mọ̀nàmúà. Náà ti wà ní pọ́dà. Tó fi dórí Mùsítáífò. Oògùn ibà. Àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́. Òun náà ti wà lóníyẹ̀ fún. Bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn. Ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta. Àjẹbí Trado Medical Company Limited. Ìgbéjáde ọgbọ́n àwọn baba ńlá wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. àwọn oògùn wa ti wà nílẹ̀ kẹ̀kẹ́. dé. tó. sámẹ́kanlẹ̀ ló ti wà nẹ̀. kí ló wá dé tó bẹ̀ sí. èní lọ́jọ́ ṣẹ́gun tó ọlọ́run ọba mọ̀ ṣẹ́gun fún wa. àmín. ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa kò ètò táìmù. <laughs> kàròyìn tó kọ. à ń tẹ̀síwájú nílé iṣẹ́ rédíò fresh one zero seven point nine lábẹ́òkúta. Mm oòrùn kọjá wọn a lè ṣẹ̀ṣẹ̀ máa tan torchlight wá kiri ń sán mọ̀. ó jura wọn lọ. ẹ wí fáwọn ìràwọ̀ kí wọ́n sì mẹ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ òṣùpá hmm. torí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ báyìí ni àwọn ìràwọ̀ wọ́n máa dò yíká òyìnká òṣùpá ni. àmọ́ bóṣùpá bá yọ. gbogbo àmọ́lẹ̀ kedere. Mm-hmm. ìròyìn míì rèé nínú ìwé ìròyìn The Punch ìròyìn ọ̀hún ìrìn ló ń pàrokò tẹ̀ jẹ́jẹ́ torí ohun tó wà ńbẹ̀ kì í ṣe ohun tó mú ìdùnnú wá gbogbo ètò àti àwọn àlàkalẹ̀ ti wà nílẹ̀ báyìí ó sì bẹ̀rẹ̀ lónìí wọ́n ti pọ̀pọ̀ ṣìṣìn ẹ̀yẹ ìkẹyìn ọ̀jọ̀gbọ́n olóògbé ọ̀jọ̀gbọ́n láì ọ̀ṣọ́ ẹni tí ó jáde láyé nínú ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé ní oṣù kẹfà ọdún tá a wà yìí ọjọ́ kẹrìnlélógún oṣù kẹfà òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkànlá oṣù keje ní gbogbo àwọn ètò náà èyí tí wọ́n ti fi pe orí olóògbé ọ̀jọ̀gbọ́n láì ọ̀ṣọ́ yóò bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga yunifásitì ẹ̀ka tó wà fún ẹ̀kọ́ nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìkànsíra ẹni ni yóò kọ́kọ́ ṣíṣọ lójú ètò nígbà tí wọ́n máa ṣe àwọn ètò gbogbo láti bu ọlá fún olóògbé náà aago mẹ́wàá àárọ̀ yìí nìyẹn máa bẹ̀rẹ̀ nítẹ̀síwájú bákan náà ni àwọn ẹ̀yẹ ìkẹyìn náà tí wọ́n ti fi sọrí olóògbé máa tẹ̀síwájú lọ́jọ́rùú ní ti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe òye tó ń kẹ́kọ̀ọ́ nípa ìkànsíra ẹni àti ìgbóhùnsáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ògùn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti Moshood eh, Abiola Polytechnic náà yóò tún ṣàgbékalẹ̀ àwọn ètò gbogbo èyí tó ti gbé kalẹ̀ fún ìfimọ̀rírì hàn àti ìfipérí olóògbé ọ̀hún wọ́n á ṣe àfihàn àwọn ipa ribiribi tí olóògbé náà ti kó lẹ́ka ètò ẹ̀kọ́ àti ní gbogbo ẹ̀ka fún ìlọsíwájú ìdàgbàsókè ìlú bákan náà ni wọ́n á ṣe àkànṣe orin pàtàkì ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan nípa olóògbé ọ̀hún àti bó ṣe lo ìgbé ayé rẹ̀ náà máa wáyé bí aago mẹ́ta ọ̀sán ìyẹn sì máa wáyé ní gbọ̀ngàn kan èyí tí wọ́n kọ àkọlé rẹ̀ ní ogd hall hmm. moshood abiola polytechnic ní abẹ́òkúta ń bí ti ń ṣe olóòlò ìpínlẹ̀ ogun kò lóhùn ò jẹ́ mọ́ ọ̀jọ̀gbọ́n láyé ọ̀ṣọ́ ò lóhùn ò jẹ́ mọ́ ikú ló yọwọ́ ẹ̀ kú ò kò sì sẹ́ni tí ò ní padà san gbèsè ikú tirẹ̀ Èdùmàrè kó fún wa lórí ọ̀fẹ́ káṣíyí tó pọ̀ ìwé ìròyìn the punch ló sì kọ àwọn ètò míì nílànà ìlànà lọ́jọ́bọ̀ bí wọ́n ṣe máa ṣe wíkì ìpínyà àkànṣe orin ìsìn onígbàgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà nínú ìwé ìròyìn the punch. kọ́lọ́mbà wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀. àmín. platform times kọ̀rọ̀ yín eléyìí náà obìnrin kan tó ń tọ́ ọmọ lọ́wọ́ dámilọ́lá ọ̀pẹ́yẹmí onímọ̀ ti ní kí wọ́n lọ́ọ́ fi pamọ́ sí ọgbà ìtúnwà ìdáṣe èyí ń bẹ ní ìlú ọ̀yọ́ látàrí pé níṣe ló gún ọkọ ẹ̀ pa lórí pé wọ́n ń jà sí oúnjẹ alẹ́ noodles ò ṣe noodles ah, ah. ibẹ̀ gan ni ó ti kú. oúnjẹ ṣe wá di ah, àwọn tọkọtaya ẹja máa ṣe pẹ̀lẹ́. ó ní kílẹ̀ ẹjọ́ gbónídùúró àmọ́ nílẹ̀ ẹjọ́ ní kò sí ohun tó jọ ó ti pààyàn kán lọ fi pamọ́ ná. Mm. ìwọ kò sì gbọ́dọ̀ pààyàn kò yẹ kọ́rọ̀ oúnjẹ ó dá wàhálà alẹ́ ká máa ṣe sùúrù fúnra wa. bẹ́ẹ̀ náà làwọn òṣìṣẹ́ ilé ìjọsìn èyí tó jẹ́ pé àjọ NDLEA àjọ tó ń gbógun ti lílò àti gbígbó oògùn olóró mm. Mm. tí wọ́n rọ́wọ́ tó wọn pé ṣebí ẹ̀yin tí wọ́n mọ̀ yín ṣọ́ọ̀ṣì dáadáa. ẹ̀yin tẹ́ ń lọ ìjọba ọ̀run ẹ ṣe wá di ẹrù ètùsápò. Ah platform times náà ló kọ́ èèyàn ń ṣiṣẹ́ ìjọba ọ̀run ó wá ní irinṣẹ́ ìṣù lọ́wọ́ ah. kí ni ká ti pè yí eh, eh, eh, ohun tí yóò ṣẹlẹ̀ rí kì í ṣe ìjẹ́ òtúndé tó <laughs> mọ̀ pé aṣẹ́wó tó ṣe signboard ni ah. ó ti kó balẹ̀ ó ti kó ba landlord ẹ̀ já pé nọ́mbà. ó padà deep. <laughs> ó gbójú landlord jẹ́ ni. gòkè lòun níṣẹ́ tóun fẹ́ jẹ. ya wojú òpó ń gbà náà ṣáà wà ní mú kankan lọ́dọ̀ ara ilé ni. ah ń gbọ́ ṣáà sì lè mú. ká ti sọ pé pè kan gbogbo gbé aga kòkè ti pọ̀ jù tọ́wọ́ pé efa blessing ní tiẹ̀ ò lè tó yẹn ó lè ní àṣẹ wọ twelve a sì sálárì ẹ̀rọ ẹyọ kan dondo. hello ẹ káàárọ̀. ọmọ ti wọlé. hello ẹ káàárọ̀ yáyáyá orí ah, wáwá aago ti lọ ni sùn sókè sùn sókè grace. oya hello ẹ kú ojúmọ́. ó kọ yín oh. hmm. ẹ̀yin náà tún ṣe rọ̀bọ̀ rí ibi táwọn tí wọ́n fẹ́ jó pọ̀ ó kọ yín. ẹ gbọ́ ẹlòmíì yé ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ yá máa lọ oògùn burúkú wà lọ́wọ́ gòkè o. ẹ kó tó di pé kìnìún. jọ tí mo ti bá pàdé bí ọdún eégún mo ti ń respect ẹ. àsìkò yẹn ti lọ. <laughs> àsìkò ròyìn lọ. ìṣẹ́jú márùn-ún wà tá a máa jẹ́ lẹ́yìn ètò ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wá. Hmm. títí dìgbà míì èmi ò tiẹ̀ wá bí lọ́la kíkẹ́ lọ́mọ Ògúnṣínà lórúkọ tèmi ò tó rẹ̀ rà yá mi náà ń bọ̀ lọ́la ibi báyìí náà ni àrẹ́sẹ̀ pa gbogbo wa èèyàn ń jìnnà sídìí ọrọ̀ ajé. tètè dìde fọmọ ayé. ẹ wí fún yàyà onílé tó fẹ́ lọ ta ọ̀yà lókè ọ̀yà kó tètè ní nǹkan tí wọ́n ń pè ní ọ̀yàyà kó di ọ̀yàyà mẹ́rò torí wọn ò fi bẹ́ẹ̀ ń jẹ ẹran ọ̀yà lókè ọ̀yà bíi súyà mọ́ọ̀sì fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè bó sì tún ń fèdè ṣẹ̀ṣọ́ ètè. tó ìṣọ̀lá òpó wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ̀ máa ń gbé ṣọ̀lá bọ̀ o. ọmọ àtọ wọlé ọmọ ayé ń bọ̀ ó dìgbà mí. ó dàbọ̀. fresh one oh seven point nine fm abẹ́òkúta abẹ́òkúta akọni láàrin àwọn ènìyàn yòókù. mọ̀ pé pírí lòlógójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ káàbọ̀ sórí àkànṣe ètò yìí iléeṣẹ́ av speciality tó fà láàáfíà fún gbogbo wa lóṣù ń gbọ̀wọ́ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àlejò mi o ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa orúkọ mi ni Ayọ̀dèjì láti iléeṣẹ́ AB Speciality ọ̀rọ̀ ìtura àti àlàáfíà ni a gbé wá inú wa ń dùn pé a ní ipa rere lórí ìlera àwọn ènìyàn tí ó ń bá wa darapọ̀ láti bí ọdún márùn báyìí ní ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá wa darapọ̀ lórí ojútùú sí ìṣòro àìsàn tí ó bá wọn jà èyí tí ẹlòmíì tẹ̀ ti sọ̀rọ̀ ìtinú. Hmm, inú mi dùn sí ìtẹ̀sán ẹ wá dákun kí ló ń fà á tó fi jẹ́ pé àìsàn ń pọ̀ sí láwùjọ wa báyìí. ẹ ṣé olóòtú nítorí àsìkò máa mẹ́nuba kókó mẹ́rin alákọ̀ọ́kọ́ tó jẹ́ kí àìsàn máa wọ́pọ̀ láyé òde òní òun ni àìbìkítà àìsàn máa ń fún ẹlòmíì ní àmì kí ó tó mú ara balẹ̀ ṣùgbọ́n a máa ń rí ẹlòmíì tí wọn kì í lè fi àyè lẹ̀ láti mójútó ìlera wọn ẹlẹ́ẹ̀kejì ìgbàgbọ́ wípé gbogbo àìsàn tó ń ṣe àwọn ènìyàn ló ní ọwọ́ ayé nú ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ìkẹta lílo oògùn láì béèrè fún ìtọ́sọ́nà lọ́wọ́ àwọn oníṣẹ́ ìlera èyí burú jáì nítorí nígbà míì àìsàn lè lúgọ sí apá abìkan ní àgọ́ ara kó sì máa báyàn jà ní apá abòmíràn bí èèyàn bá ti torí ẹ̀ lọ lo oògùn láì ṣàyẹ̀wò àkóbá ló máa ń ṣe fún ìlera ènìyàn èyí tí ó dẹ̀ ti sọ ìlera ọ̀pọ̀lọpọ̀ di akúrẹ̀tẹ̀. ìkẹrin oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ń kó bá wọn tí wọn kò mọ̀ ó ní oúnjẹ tí ó bá ìlera oníkànkan mu ẹlòmíì sì ṣì ń jẹ oúnjẹ tí ó ń fa àìsàn sí wọn lára. ẹ wá gbọ́ kí làmọ̀ràn tẹ́ ẹ ní fáwọn èèyàn tó ń gbọ́ wa lásìkò yìí lórí ọ̀rọ̀ ìlera wọn kò sí irú àpẹẹrẹ tí a lè máa rí ní ara yálà àìróorun sùn bóyá ìfúnpá ń ga àbí àárí àmì ìtọ̀ ṣúgà àbí lọ́kọláya wọn lè gbádùn bálòpọ̀ àbí rọpárọsẹ̀ àbí àwọn àmì ní ojú kò dá láti kàn máa kó oògùn jẹ ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó ṣe pàtàkì jù ní ṣíṣe àyẹ̀wò ara fínífíní àti gbígba àmọ̀ràn lọ́wọ́ àwọn oníṣẹ́ ìlera tó dáńgájíá lẹ́yìn àyẹ̀wò a tún gbọ́dọ̀ mọ irú oúnjẹ tí ó yẹ fún ìlera wa gẹ́gẹ́ bí ọjọ́ orí wa àti bí ìlera wa ṣe rí níbi tẹ́ ẹ dé yìí kí ni iléeṣẹ́ tiyín every specialties ní fún àwọn èèyàn tó ń gbọ́ wa. a fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ènìyàn tí ó ń gbọ́ wa níbikíbi tí a ti ń gbọ́ wa pé àkànṣe ètò àyẹ̀wò ara tí iléeṣẹ́ every speciality ń ṣe láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti rí ọ̀nà àbáyọ kúrò nínú àjàgà àìsàn yìí tẹ̀síwájú ní ọ̀sẹ̀ yìí ní ọ́fíìsì wa ní ìlú Ìlaró lára àwọn ènìyàn tí inú wọn dùn sí ìyàtọ̀ tí wọ́n rí nígbà tí wọ́n bá wa darapọ̀ lóṣù nígbọ̀wọ́ ètò yìí lọ́sẹ̀ yìí láti jẹ́ kí gbogbo ènìyàn jẹ àǹfààní ètò yìí ní ọ̀fẹ́ ní ọjọ́ Monday àti Wednesday ọ̀sẹ̀ yìí àkànṣe ètò àyẹ̀wò ara ọ̀fẹ́ yìí yóò wáyé àwọn ẹni tí ó bá darapọ̀ yóò jẹ àǹfààní gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí oúnjẹ tí ó yẹ láti máa jẹ tí ó bá ìlera wa mu ẹni àti èyí tí kò yẹ láti máa jẹ ìdánilẹ́kọ̀ọ́ yìí jẹ́ ọ̀fẹ́ ìkejì nídẹ̀yìn ìdánilẹ́kọ̀ọ́ a ó tún jẹ àǹfààní ṣíṣe àyẹ̀wò ara láti mọ ibi tó kùn díẹ̀ káàtó nípa ìlera wa àyẹ̀wò yìí náà jẹ́ ọ̀fẹ́. ìkẹta a ó tún ní àǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera láti gbọ́ àlàyé ìgbésẹ̀ tí ó yẹ fún ìlera wa lọ́fẹ̀ẹ́. ní ọjọ́ náà a máa jẹ àǹfààní lílo irinṣẹ́ ìtọ́jú tó ń tún ẹ̀yà ara ṣe bíi mẹ́jọ sí méjìlá gẹ́gẹ́ bí èsì àyẹ̀wò wa lọ́fẹ̀ẹ́ náà tún nìyẹn àbí. bẹ́ẹ̀ni kí ló ń ba ẹ ẹlòmíà ní aromọléegun ni ẹlòmíà ní ìtọ̀ ṣúgà ni rọpárọsẹ̀ ni àwọn mìíràn ní ìfúnpá gíga ni oyún ìju ni bẹ́ẹ̀ sì ni ẹlòmíì kò lè ríran dáadáa mọ́